tó pé àdámà kì í wá níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ló mọ̀ wá. àwọn àbá ọdún ọjọ́ sílẹ̀ pàápàá jùlọ ọdún ọjọ́ sílẹ̀ lọ́nà tó kùbì àtàwọn míì ní àwọn àfọ ọdún ọjọ́ sílẹ̀ wọ́n ní nígbà tí kọ́lọ́bílà tó ti kọ́ta náà lórí tó ṣe káàwá ní sọ pé ìjọra àbójì bẹ́ẹ̀ ni wọ́n. pé kí n jẹ́ ìjọra àbójì àbámọ̀ orúkọ ńlá lóko lẹ́yìn bá wù àpẹ tí ó dá tí wọ́n ti yà pé tí òjò ò dá kókó tó ká pamọ́ nípa ìgbà tí mo kì í bẹ́ ṣe nínú àwọn orúkọ ìtọ́wà àforíjì wa. àwọn àbọ̀ àwọn amúlé ìjà àgbè sọ wípé kọ́ bí wà ìjà àgbè sọ pé ìtọ́wà àforíjì pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́mọ bá sọ wípé bá ń bá àwọn ọmọ ọmọ yìí ó padà wá jẹ́ mi kí ó yá ń ṣe mọ́lá tó ń kábàámọ̀ lórí ẹ̀ àwọn àfààní ara àmẹ̀dáàmọ̀ ìkábàámọ̀ tó ń kábàámọ̀ yẹn kì í ṣe ìkábàámọ̀ ẹgbẹ́ oníṣẹ́ ìkábàámọ̀ ẹgbẹ́ tó ń wá rí ọ̀nà yẹn rẹ̀ náà ẹ̀rọ kábàámọ̀ kì í ṣe ìkábàámọ̀ ẹgbẹ́ bàbá ìṣẹ̀lẹ̀ òní ẹgbẹ́ ṣùgbọ́n tó kù ní òun òun iná wọn kábàámọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ìdájọ́ náà pa ọ́n àwọn ìdájọ́ káàkiri ìdí ìyẹn tọ́lọ́ ọba bí wá tó tó kó ìyá tó ìyá agbọ́rọ̀ bí yóò fi jẹ́ pé kọ́ nílà òun lọ sí tó kọ́ pààyàn láyé gbogbo ẹnikẹ́ni nígbà tí tó wá ń pààyàn lẹ́yìn ní kọ́ nílà kọ́ nílà ni wọ́n mọ̀ ní ẹni ọ̀sẹ̀. Adébíyà Mùhàmmadu Alhamdulilá Adébíyà sọ bẹ́ẹ̀ Ìrìnàjò dálé pàpàtàkùnrin alábàáni ìtura ilẹ̀. أنه من قتل نفسا غير نفسه أو فساد في الأرض فكأنما قد قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا محمد صلى الله عليه وسلم من حديث أخوة عبد الله بن مسعود حديث يبقى nínú kíra bá wa muslim anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni láàtú kúta tù lọ́sọ̀ dùnmẹ́ ilà kánà ala ibn adam al-awwal kìtìlù dùnmẹ́ta لأنه كان أول من سمى القرآن ìṣẹ́lá Muhammad ọlá ìrọ̀lá ó ní ẹ̀rù ní ìpa ẹ̀mí kan láyé nígbà kò sí àyàfi kí ọmọ ànábì ádámà àkọ́kọ́ ẹgbẹ́gbẹ́ pààyàn yìí àti kó wọn ẹgbẹ́ pẹ̀lú ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ omi tí wọ́n pa yẹn yóò máa lé pẹ̀lú ẹ̀ yàtọ̀ káàrin àwùjọ àlàmọ̀ ìsàlẹ̀ èkó lọ́kọ́kọ́ la ìlànà gbígbẹ̀ bí ọmọ làkè olówó sẹ́bẹ̀rẹ̀ ìdílé yẹn làwọn àfáà fi sọ wípé tó bá ti pé mẹ́ẹ̀tì mìíràn lẹ̀dá mọ̀ ẹgbẹ́ tó tẹ́ pé ó kábà mọ̀ ẹ ti tútú wá ní àdébí ìwé sọ bẹ́ẹ̀ àbá ẹgbẹ́ ìbẹ̀lẹ̀ ìwé yìí. àmọ́ látara tó kò tú bá tó bá tún bẹ̀ la tẹ́bá tó pààyàn yóò tún nípẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ tẹ́bá tó pààyàn yálà ní òun alábáwá ẹni kẹ́ni lérí rẹ̀ tó bá tún bẹ̀rẹ̀ ní ọmọ nítorí kó ní tó kọ́kọ́ fẹ́ ọ̀rọ̀ rẹ̀ ìràyí orí ìtajú lẹ̀. ìyẹn nìkan wá kọ́ bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn ìlànà ẹkú bí àdúgbò lọ kọ́kọ́ tó máa ìlànà kẹ́kálẹ̀ báwo ni wọ́n ń tẹ̀lé ẹ lórí ẹ̀ gbogbo àwọn èèyàn bá ti ń gba ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ tó bá ń fi ìlànà yẹn gbá ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìwọ́n tó máa ń dé pẹ̀lú ẹ̀ ibi àbúrò bíbí àdìyẹ wà fáà lẹ́yìn ló gbọ́ ọlọ́run sọ́dọ̀ àtẹ́jọ́ sọ́dọ̀ àmọ́ tá a bá ṣe àtẹ́tì sí ni. nígbà wọn bá gbé kalẹ̀ ìyá mi pàdé náà ní adé agbó kalẹ̀ àwọn tó bá ń pẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n bá máa fẹ́ lójú wọ́n máa fẹ́ lójú wọ́n máa fẹ́ lójú títí lóko tí ò sí ní ẹ̀sìn ní ọ̀dà kì í wà tí wọ́n bá ń bẹ̀rẹ̀ ẹ̀gbẹ̀ ìyá tó ń bẹ̀rẹ̀ ẹ̀gbẹ̀ pẹ̀lú ní ẹ̀sìn ní ọ̀dà dálẹ̀ ẹ̀ lọ́wọ́ afẹ́rù àwọn kan ló bẹ̀rẹ̀ àwọn kan ló bẹ̀rẹ̀ fújì ẹ̀rọ tó bá fújì lórí ọjọ́ ti jẹ́ pé ọlọ́run bá tó bá ṣe dáadáa fún aláìsí tó ń gbé ọlọ́run bá ṣe dáadáa fún ọ. Ah! nínú àwọn àfa kì í ta àfa ilé ìlú ìjọba ẹgbẹ́ ọkọ̀ ní ẹgbẹ́ òkèrè fún wa lórí òrògbé ẹgbẹ́ ìlú àfa pẹ̀lú pàtó wò yẹn táwọn bá wá ń fi yẹn pẹ̀lú pé kúrà bí wọn bàbá bí bẹ̀rẹ̀ bí ní ní sọ̀rọ̀ àìní ọ̀gbọ́n nígbà tí àwọn ọ̀gbìn yẹn ṣe wọn lọ bí bá a bá wọn ti bá a rí àwọn olóore ọba gbé pàtó náà ẹgbẹ́ òkú ilé ìlú tó dá bá a yọ yọ màá bọ̀ bẹ̀rẹ̀ sí ní ìlú àkàyè níbi ọ̀rọ̀ ìjọba àti lọ́wọ́ wọn gbé ewu àbá kan ìrẹ́lẹ̀ wọn sọ pé òun fún àbá àlágbájá òun fún lẹ́sìn lórí àwọn ọ̀rọ̀ tó sọ pé òun ìrẹ́lẹ̀ fún lẹ́sìn lọ́dọ̀ wọn sọ pé ìdáwọ̀ tó ṣe ìdókòó jáde òun ti wà ní táwọn ṣáájú tó jáde sùn káàdì ìgbà wọ́n sọ pé nìkan mo ní tí ẹ̀rọ abúlé olóògbé olùgbàwò jáde ló ti mú wọn níta. ó fi hàn tó lórí tó bí lé ọ̀rọ̀ náà lọ́jọ́ láti èrò tó ẹ̀sìn kí ló ti jáde níta àwọn ọ̀rọ̀ ti bàjẹ́. wọ́n ti sọ di owó kí ṣe tó bẹ́ẹ̀ lọ́sàn àwọn ìwà ń bẹ́rẹ̀ àti ṣe ẹ̀ta kéwé. jọba ìgbà àti ìyá sílẹ̀ yẹn ẹni tó gbogbo ẹgbẹ́ wà wà ìlànà àdáda ẹ̀kan sílẹ̀ táwọn èèyàn wá ń sọ ọ́ bí kò bá sí láyé mọ́ lábẹ́ ẹ̀sẹ̀ yẹn kò gbé ẹni tó bá sí láyé wọ́n lọ pàpọ̀ lẹ́sẹ̀ wọ́n lọ. lẹ́nu tó lónìí àwọn ìlànà bá bẹ ní orí balẹ̀ táwọn èèyàn wá ń ṣe lónìí tí wọ́n wá sọ bí ẹ̀sìn tí wọ́n sì ń ṣe ọlọ́run látàrẹ̀ aláfojú ooru tí wọ́n wá. àwọn tó kọ́ bẹ̀rẹ̀ fújì kí wọ́n lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí báwọn tó kọ bíbí lákòókò wọn ti kọ́ tí wọ́n kọ bíbí lónìí. ẹ̀rì bóyá àbí yàtọ̀ síra wọn ṣùgbọ́n wọn kò tí lọ́kọ̀ wà lórí kẹ́lẹ́ tó wọ́n lọ́dọ̀ tó máa lè lọ́dọ̀ tó máa bàa jẹ́ ní wọ́n máa ní ìpín náà ní ẹ̀. ìyẹn sàkóso tó tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìlànà ìlànà bíbí àfẹ́ bá lẹ̀ ní wọ́n máa sì ní ẹ̀rọ yóò pa àkọsílẹ̀ òṣèlú àtẹnudẹ́ ìgbà nígbà wọ́n ní ìtàkùrẹ́ òṣèlú ìgbà ẹ̀rọ náà tó lẹ́yìn tàbájọ́ ẹja ẹ̀rọ nínú ìgbà tí wọ́n máa ń kọ àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìrìn àjò máa ń kọ tó wà nínú ìgbà yìí. Àdúgbò Mùhàmmad Sallá Ayọ̀sọ́lá ẹ̀ ń sọ fún wa nínú ọ̀kan náà àwọn ọ̀rọ̀ rẹ̀ báyìí ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àdéhùn mọ̀kànlá ní bí sọ̀rọ̀ ní Mùsùlùm. Àdébìlì wọn sánmà sí ìsìláàmù tí ń súnmẹ́ta hasana. Àdébìlì ẹ̀ tó bá la ìlànà kan tó bá tọ́lọ́ mu tó bá súnmọ́ àlànà bì mu tó bá pe àwọn èèyàn síbi ẹ̀ tó bá gbé kalẹ̀ nínú ẹ̀sìn Islam. كان له أجرها وأجر من عمل بها إلى يوم القيامة onítọ̀hún yóò balá dábẹ́rì tó ṣe yẹn gbogbo ẹni tí bá tó lu ìlànà yẹn náà ó sì máa balá dá àyè àwọn ọmọ ọmọ fi tó kí ló dé ìtọ́jú yẹn tó kalẹ̀ ìjọba tàbí ẹ̀jẹ̀ ìjọba tàbí ẹ̀jẹ̀ ló. ṣùgbọ́n ramadan nàfẹ̀ẹ́ ìlànà tó mẹ́ta ń fẹ̀ yíra ṣùgbọ́n tó bá gbé síbíà àdáda alẹ̀ kan tó gbé kalẹ̀ nínú Islam káàna alẹ́ yìí wíjú wá onítọ̀rọ̀ yóò gba ẹ̀ṣẹ̀ lórí wà wíjú mẹ́rin amílà ìhá lálẹ́ òkèèyàmà ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ máa ń sí yẹn tí láti ṣe àmọ́ tó ń bá wọn àpò òṣù wọn máa sọ́ra sábà ń ṣe nǹkan kan lórí ìlú ìgbéra o ẹlẹ́kùn ìgbéra o ẹgbẹ́ apáṣẹ ìsìn. nítorí pé òun gbà wọn táwọn bá lọ sẹ́rẹ́ káwọn yẹn máa sẹ́rẹ́ ẹ̀sìn. ọmọ àti pé ẹ̀jẹ̀ làwọn èèyàn máa ń gba ọ̀lẹ̀ láti ẹ̀kú sí láyé mọ́. bíbíà èèyàn gbọ́dọ̀ sáwà fún àdáńdá rẹ̀ méjì ẹ̀sìn tó kú ní bẹ́ẹ̀ bá ń bẹ láyé bẹ́ẹ̀ bá ti tún sí láyé mọ́ ẹ̀rọ ní pé lọ́wọ́ àwọn afá àti lọ́wọ́ lọ́wọ́ ló ń dá nǹkan kan rẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ aláwọ̀ ní ọ̀pọ̀ ọjà àríwọ̀dà kalẹ̀ ètò ìgbẹ́ rẹ̀ ni ọjà máa ṣe. látara àti eléyìí lẹ́yìn bá lo òkú ẹ̀yìn òkú mẹ́wàá àtàlá